gbogbo wa a kú ọjọ́ méje a kú ọjọ́ mẹ́ta a kú òfin ọmọ èèyàn ṣe àdúrà wọ́n gbà lórí bí a ti ṣe ń fẹ́ iṣẹ́ tí mo mú wá fún wa ní àárọ̀ tèmi iṣẹ́ tí tó ṣe kókó ni tó jẹ́ pé gbogbo ẹni tó bá ti pàdánù àrísìkì rẹ̀ ẹ bóyá láti ara ìbálòpọ̀ ni tàbí láti ara pé bóyá o ti fàyà lu alágbára kan láyà jóbìnrin so tó jẹ́ pé o ti wá kó àrísìkì tiẹ̀ lọ Mm, tó ti tó ti ṣe gbogbo nǹkan tọrọ rí ọkàn tiẹ̀ wá tí ó lójútùú ẹ mo fẹ́ kọ́ lọ ṣiṣẹ́ yìí méjì mẹ́ta náà lògùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ò kí n fi ẹ̀kọ́ kaná fún ọmọ Yorùbá n ta nídìí láti ṣe ni pé ẹ jẹ́ ká lọ gẹ̀ẹ́tì èso làpálàpá tó ti pọ́n sórí ìyá rẹ̀ ká já ká má jẹ́ ọkàn lẹ̀ tábà tí wàá já tí ọkàn lẹ̀ bẹ́yẹn àá fi sórí ọlọ́ọ̀ tábà ti wá fi sórí ọlọ so a wà wá orógbó orógbó kan tàṣírí rẹ̀ bò dáadáa orógbó tàṣírí rẹ̀ bò yẹn a fi si a wà a fi iyọ̀ a fi iyọ̀ a fi si a bù lé lórí tábà ti bu iyọ̀ yẹn tábà ti bu lé lórí bẹ́ẹ̀ yẹn so a wà gùn pọ̀ pẹ̀lú èpo ọ̀bọ̀ so ti a gùn pọ̀ pẹ̀lú èpo ọ̀bọ̀ tábà ti gùn tán bẹ́ẹ̀ yẹn so tó ti wá di tó ti wá di alẹ́ tó bá ti di alẹ́ tá a fẹ́ tá a fẹ́ sùn ẹ̀ á wà bu ọṣẹ yẹn sórí kẹ̀kẹ́ á wà ṣàdúrà sí á ṣàdúrà sí ẹ jẹ́ ká fi lọ wẹ̀ sùn lálẹ́ ẹ̀ ayé wọ bálà mọ̀ rí wọ́ ba ṣe rí bálà mọ̀ rí wọ́ ba ṣe rí àmọ́ sotiye bóyá ẹ alágbára tó bá sùn yẹn ó ń lògo rẹ ni bóyá àyà kan náà dògo tiẹ̀ mọ́lẹ̀ ni àbí nǹkan kan gbogbo rẹ̀ ó lòjútùú sotiye ó gbogbo rẹ̀ padà ó sì rẹ̀ àrísìkì ó sì tọ̀ wá sotiye so ẹ jẹ́ kí kálá ẹ̀kẹ́ ẹ jẹ́ ká sí ara rẹ̀ so ká dẹ̀ tún kọ́mẹ́ǹtì kó tún lè jẹ́ fún kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíràn náà gbogbo àwọn nǹkan yìí náà àwọn èèyàn bú àwọn èèyàn bí náà mọ̀ wá ń di gbogbo orú nǹkan báyìí ọlọ́run ní jẹ́ kí ká sí òbòdó pẹ̀lú àṣẹ olódùmarè yóò dára fún wa o.